ṣùgbọ́n ká ní pé mo ti sọ fún yín wípé nǹkan tí mo fẹ́ lò yìí o mi fẹ́ kó ju ọ̀sẹ̀ kan lọ tàbí ọ̀sẹ̀ méjì ká ní pé bí àmì ìdẹ̀kí iṣẹ́ tó ń tọwọ́ bomi mm, mo wá sọ fún yín bẹ́ẹ̀ pé ẹ̀wùjọ́ bẹ́ẹ̀ ṣe máa bá mi ṣe tẹ́ pé kò ní lò ju ọ̀sẹ̀ kan lọ ṣé ó ṣeé ṣe. ó ṣeé ṣe mm. ẹ òun ni bóyá láti ìgbà tí mo bá ń yàn so nítorí tá a bá ti yà a máa ní jókòó kó dé bóyá forty minutes or one hour but tí bá ti bá ń yàn at least kó jẹ́ fifteen minutes to twenty minutes so ẹ máa wá fọ ìyẹn ni kò ní jẹ́ kó pẹ́ ìyẹn ni kò ní jẹ́ kó pẹ́ bẹ́ẹ̀ ni sọ pé ó wá pẹ́ lọ́wọ́ wa àti ṣé àkọ́wá decide pé wo ó ti sú mi i'm tired mo fẹ́ nù kúrò ṣé ọsàn wẹ́wẹ́ yẹn èèyàn máa fún ni àbí a kò fi gbó báwo ni èèyàn ṣe máa ṣe. ìyẹn ò ní fún èèyàn máa fi gbó ni tó bá tiẹ̀ ti fi gbó kì í ṣe pé bóyá gbogbo ẹ̀ ló máa jáde ìyókù máa wà ń bẹ̀ but at least ó máa inú ọsàn ẹwẹ nìyẹn máa fi gbà bí ìta ẹ no ìta ẹ ni ìta ẹ ni ẹhẹn bó ṣe wà lódòdó yẹn nìyẹn eh, máa fi máa pa. ẹ lè dábàá ti jẹ ẹ lè fi inú náà omi ẹ náà yẹn lè fi eh, fọ ajẹ kúrò ọ̀dà ẹ ṣe gan ni mo dúpẹ́.